السلام ورحمة الله وبركاته أدوك فون الله بابا الحمد لله وهو الذي يوفق للخيرات والمداومة عليها ọlọ́run bá hmm. hmm. tí máa fìyàn ṣe kò ń gẹ kóríṣẹ́ rẹ̀ ṣe tí sì máa fìyàn ṣe kò ń gẹ kéèyàn ó lè tán hmm. sórí iṣẹ́ rẹ̀ òun la fi ọpẹ́ fún. alhamdulillah wàyáàdì ilà siratin mustaqim. Mm ọlọ́run bá náà ní máa tọ́ni sí ojú ọ̀nà tó tọ́ hmm. bákan náà mo tún bẹ ọlọ́run kó sàlékún kí á ti gẹ fánábì Muhammad sallallahu alayhi wa sallam sallallahu ta'ala wa sallam àmín ẹni tó yẹ pé òun ni abi tó ga jù náà àwọn òjíṣẹ́ ọlọ́run hmm. òun náà sì lásáájú wọn tàbí hmm. ìnà Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in àmín ah, ẹ̀yin ọmọ yá mi náà sí Islam lẹ́yìn ìgbà tí a kíra wa tán a pé a bá Ramadan délẹ̀ pẹ̀lú rọrùn tó ń ti gbogbo ìpèníjà hmm. tó jẹ́ pé nípìnlẹ̀ gan àmọ̀ pé ìwọ̀n bá bí tó rọrùn mọ́ yìí àmọ̀ pé yóò rọrùn tó bẹ́ẹ̀ hmm. ara anú ọlọ́run ni torí ìpèníjà ti dé ṣáájú kí Ramadan ò tó dé ọlọ́run ní kárí àrí ìfitọ́rù ari ṣe ari kìyàmù ari ṣe bó tẹ̀ jẹ́ pé ó yàtọ̀ sí bá ti ṣe ń ṣe tẹ́lẹ̀ àdúpẹ́ fọ́lọ́n kágara àwa yọ̀rẹ́ láyọ̀ hmm. ọpẹ́ tá ń dú fún ọlọ́run à ń bẹ ọlọ́run kó fi ṣe sábà bí kárí orin yẹn dì mọ́lẹ̀ kó sì jẹ́ tí orin mi ò fi tó wa lọ́wọ́. òsíkùn wà náà sí ìbìtákọ̀ Allah azza wa jal àkọ́kọ́ gbogbo nǹkan tó jẹ́ àkórí gbogbo ẹ̀ ó ní ìbẹ̀rù ọlọ́run mm-hmm. ó ní ìbẹ̀rù ọlọ́run tí èmi gangan tí mo bẹ̀rẹ̀ lórí ara mi mm. tí mo ń tara mi jí lórí ẹ̀ kó tó mm. kẹ̀yìn ọmọ ìyá mi tẹ́ ń gbọ́ mi gbogbo mm. àti gbogbo ẹ̀dá tí ń gbọ́ mi pátápátá ọ̀sọ́bìrì alàlẹ̀ irtizami bid ká sì ṣe sùúrù lórí bá ṣe dún ní mẹ́sìn wàlìmùdáwà mọ́ tí aláàdáàlì ká ṣe sùúrù lórí bí a ti máa tẹ̀síwájú lórí dáadáa tá a bá dún nímọ̀ yẹn torí kò rọrùn nípa wípé ọlọ́run máa fi kò kọ́kọ́ sí gbogbo nǹkan tó rọrùn náà ma kò sí nǹkan tó rọrùn bá sí ní rọrùn èèyàn rọrùn gan kò rọrùn à hmm. ń jẹ à ń lọ à kò rọrùn àtọ́lọ́run bá ṣe ní rọrùn hmm. ká tó wá sọ wípé àlámọ̀rí ẹ̀sìn tó jẹ́ pé ọlọ́run ọba ṣẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ń ta wá jí ó ń fòró wa sí àádìde ṣiṣẹ́ ni nípa tó jọmọ́ ẹ̀sìn èyí tí a sì fi sílẹ̀ ó ń bẹ̀ ń bẹ̀ èyí tá a pa wá láṣẹ pé ká dìde ṣe tó jẹ́ pé tí èyí bá ṣe pàṣẹ wá lórí ẹ̀ kò rọrùn àní ronú pa fẹ́ ṣe hmm. bí ìbá ṣe pàṣẹ ọlọ́run wá lórí ẹ̀ èyí tọ́lọ́run sì ní ká jìnà sí láì dáa tí ìbá ṣe pé àṣì ọlọ́run tó sọ pé ká jìnà sí yóò máa wùwá nínú tí máa wùwá ó pọ̀ nínú tọ́lọ́run fẹ́ ká jìnà sí sábàbí tá a fi jìnà sí òun náà nípa ọlọ́run pa wá láṣẹ pé ká jìnà sí. mo rántí nígbà kan tí ọ̀kan náà àwọn àbàbá wa tán jẹ́ àfa wa sọ wípé wọ́n gbọ́ tí síwájú àwọn àfa ẹnìkan wá ní òde kan ẹni tí ń há ọtí ó sì há ọ hà síwájú ibi táwọn àfáà jókòó sí tẹnìkan máa pè sákèsí pé àà òórí náà ni hmm. sáwọn àfáà tí wọ́n àwọn fóòmù ọtí mu rọgbọ́n tí kò mẹ́wọ̀n hmm. tẹnìkan máa dán pé àìmọ́tí mu ti jẹ́ ó ní bẹ́yìn ṣe mu ti fi ń bọ́lẹ̀ sínú àpòrùkẹ́ yín ni àìmọ́ mo kọ́ àìgbọ́dọ̀ mú ni hmm. bẹ́ẹ̀ náà ni gbogbo aburú kìí ṣe àìmọ́ ṣe ṣùgbọ́n àbẹ̀rù ọlọ́run la gbọ́dọ̀ sí. gbọ́dọ̀ sí nítorí pọ́lọ́run fẹ́ kéèyàn ò ṣe ni. Hmm. eléyìí à ń dúpẹ́ fọ́lọ́run lórí wípé ó tọ́ wa sọ́nà. alhamdulillah. ọlọ́run bá kó bá a ṣàlékún tọ́ sọ́nà náà. àmín. ní tí à ń gbára wa níyànjú sí lẹ́ẹ̀kan sí i ó ní àlùwàsíyà bí taqwallah hmm. ká bẹ̀rù ọlọ́run. kódà tẹ bá gbogbo gbólóhùn yìí ń bẹ lẹ́nu gbogbo èèyàn tí ń bẹ láyé. Hmm, ẹni tí ó máa sọ fún àpé bẹ̀rù ọlọ́run ó sì ṣe kóun náà máa bẹ̀rù ọlọ́run tọ́rọ̀ bá pọ̀ náà lẹ́nu láàyè ah, yẹn sì bẹ̀rù ọlọ́run ó sì jẹ́ kóun gan ọ̀nà bẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ tí ń bẹ lẹ́nu gbòyàn ni ìyẹn túmọ̀ sí wípé ọ̀nà àbáyọ kan wà ń bí bẹ̀rù ọlọ́run hmm. nípa orí rẹ̀ yàtàlìkẹ́ àná ẹlẹ́ẹ̀kejì tí a bá fẹ́ gbàgbọ́ yé ìbẹ̀rù ọlọ́run bá dáadáa a mọ̀ bẹ lọ́hùn ká lè bá a lè ṣe sùúrù láti dún ní mọ́ ntọ́nà ọba pè lẹ́sìn hmm. kì í ṣe ntọ́nà èèyàn là kalẹ̀ lẹ́sìn fún rẹ̀ hmm. lábẹ́ ìbẹ̀rù ọlọ́run àmọ̀dún hmm. ni mọ̀ ntọ́nà ọba pè ní ẹ̀sìn torí pa nàbí sallallahu ta'ala sallam ní tó mú wá nìyẹn tọ́lọ́n fi sọ wípé wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha suratul najm nìyẹn tàbá wà láyé látàyà kẹta sura 53 ànàbí sallallahu ta'ala sallam kò mú nǹkan kan wá látọ̀dọ̀ ẹ̀ tó jẹ́ fẹ̀ẹ́nu in tó wá mú wá iná ló sọ wípé gbogbo ẹni tí ó jèrè láyé àtàlìkìyàmà ò lè tó dúró lórí tí mo mú wá yìí in ló fà tó fi jẹ́ pé gbọmọgbọmọ pọ̀ fún gbogbo ẹni tó bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam lódodo tí sì fi ń wojú rí Ọlọ́run tí ó máa pàkíyèsí gbogbo ọmọ Ádámọ̀ wípé intanẹ́bì bá mú